bàǹdí àtẹni tí ń ṣe ṣéèkù bàdáwí àtẹni tí ń pe wọ́n ti pe tẹ́sẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lóríṣiríṣi subhanallah. eléyìí nínú tàṣírọ́tìl àjìnàbíyà ni mọ̀àṣírọ́tìl àjìnàbíyà àwọn ntọ́lápalára èèyàn tó yẹ kó dé ló ti wá kò sínú ẹ̀sìn Islam àtòdé nìkan yẹn ti wá lápalára wọn eléyìí bí àwọn bíi di àwọn yẹn gẹ́gẹ́ bí yẹ kò ṣe nínú àwọn mọ̀àṣírọ́tìl àjìnàbíyà òun náà ni pé àwa mùsùlùmí àti mà wípé nínú ẹ̀sìn tiwa ọlọ́run ọba là á wó lulẹ̀ fún ọlọ́run ọba là á lóso fún ọlọ́run ọba là á forí kanlẹ̀ fún ọlọ́run ọba là á tẹ̀ fún ọlọ́run ọba là á ṣe gbogbo nǹkan yìí fún ẹ̀rí pé mu'assiratu al-ajnabiyya ọwọ́ ara àwọn mùsùlùmí bíbí pé mu'assiratu ayé jahiliya èyí táwọn èèyàn ti ń ṣe nígbà ayé dúdúdú kó tó di pé ẹ̀sìn islam dé wá bá wọn ni àákúnlẹ̀ ni àfimúgbolẹ̀ ni àfàyàhalẹ̀ ni ẹ̀rí kó débẹ̀ ọwọ́ nù islam wọ́n islam àbí wọ́n islam wọ́n gbọ́ islam wọ́n wá ní ìkúnlẹ̀ mùsùlùmí lélẹ́yìí ìkúnlẹ̀ kèfèrí lélẹ́yìí ah, èwo ní ti mùsùlùmí èwo ní ti mùsùlùmí tọ́ kò sí eléyìí ń bẹ nínú mu asiratul ajnabiyya nínú àwọn àdádálẹ̀ ètò ṣe pé wọ́n fà wá látọ̀dọ̀ àwọn míì wọ́n kìbọnú kíni wọ́n kìbọnú Islam nínú mu asiratul ajnabiyya òun náà ní pẹ́ rí ibà ọ̀nà sọ́ra nígbà tó bá dijọ́ kan wọ́n làwọn sọ̀tún Christmas ìyẹn ni pé ọdún tí wọ́n bí ọjọ́ tí wọ́n bí dání anabi isa ọmọ mariam aleyhi salam. tọ́ wọ́n láwọn ń ṣe àjọ̀dún ọjọ́ yẹn ẹ̀rí pé bẹ́ẹ̀ náà làwọn mùsùlùmí jọ kan àwọn náà láwọn ṣe kí ni nítorí pé kí ni lahum nabi wa lana nabi àwọn lánàbì àwọn náà lánàbì báwo làwọn ṣe máa ṣàjọ̀dún ọjọ́ ìbí ànábì wọn báwo àwọn náà ò ní ṣe tiwa sẹ́wọ̀n pé mọ̀ ọdún hijira lọ́hụm, lahum sanatun miladiya walana sanatun hijiriya báwo làwọn ti máa sọdún pé miladi bẹ̀rẹ̀ táwọn ní sọdún hijiri bẹ̀rẹ̀ lahum dinun walana dinun so o túmọ̀ sí pé n ń ṣe yaani àwọ̀ láṣẹ rẹ̀ àṣẹ o túmọ̀ sí pé àwọn nǹkan yẹn wa lápá lára sọ eléyìí ó ti sábàbí púpọ̀ nínú nǹkan tó bàjẹ́ nínú ti àwọn mùsùlùmí ọ̀sán wọn di oníbídíà lóríṣiríṣi láti pé téèyàn bá lọ sílùú òyìnbó tó bá lọ sílùú òyìnbó tó bá padà dé tó bá jẹ́ lẹ́sìn àmọ́ tí ò gbẹ́sìn yẹn yé dáadáa tọ́lọ́mọ bá bá gbà fún tó bá ráwọn èèyàn kó jọ bídíà tí ó dálẹ̀ yọ pọ̀ díẹ̀ nítorí pé yóò rí nínú ìṣesí àwọn òyìnbó àwọn nǹkan kan wù púpọ̀ nínú ìṣesí wọn olóhùn afẹ́ dárú àwọn nǹkan wọ̀nyẹn lẹ̀ pé ah báwo bó la ṣe ń ṣe Islam bẹ́ẹ̀ ìlú tí wọ́n ti lọ síwájú wọ́n ti modernize gbogbo kìíní náà àbí bẹ́ẹ̀ kọ́ ni yọba bẹ̀rẹ̀ sí ni mú modification wa ìpele yìí báyìí o kìsì bá ti máa ṣe nìyẹn o ibi rúkú tẹ bá débi rúkú ètò ìsìn yẹn ó ti pọ̀ ju ẹ̀ kàn máa ṣe báyìí ni so because wọ́n wádìí nínú science pé tí wọ́n bá lọ sílẹ̀ jù ó lè tó ṣeéṣe kó jẹ́ káwọn ẹ̀jẹ̀ kan tó yẹ kó fàyà wọn lẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ díẹ̀díẹ̀ eléyà mìíràn mọ àṣìṣeràtò làjìnàbí yà eléyà ń bẹ́ nù nǹkan tó ṣe yí pé látòdé ló ti wá bá wa jẹjẹjẹjẹ láti dẹ́kun wa kí ló ń kàn yẹn ó tó wọlé wá bá wa. bákan náà nínú àwọn nǹkan ètè ń fa àdádálẹ̀ nínú ẹ̀sìn ọlọ́run à ó láti wá lè borí eléyìí bá a ti lè borí eléyìí a ti rọrí pa rẹ̀ bí ṣe ń ṣẹlẹ̀ ẹ̀rí pé inú àwùjọ wa ó ń ṣẹlẹ̀ tí bá wọn rí àwọn jama jama jama jama tó ń dálẹ̀ nìsín nínú nínú mu'assiratul ajnabiyya ni kìnnìkan kọ́rí kini kan ìsìjáàbà kini kan nasfat kini kan kìnnì nu asiratul ajnabiyya ni lára ń táwọn míì tó ṣe pé wọ́n fi làpá lára wa ni wípé àwọn kìlọ̀ yẹn wọ́n máa ń péjọ ladies and gentlemen wọ́n á péjọ pé àwọn ń ṣàdúrà àbí bẹ́ẹ̀ kọ́ ni wípé tó àwa náà já kàṣe kàtó bẹ́ẹ̀ tó because túwò bẹ̀ yẹn ẹni tí ò rí sẹ́ a lè wá sẹ́ fún un túwò bẹ̀ yẹn ẹni tí ń wọkọ̀ a lè fún túwò bẹ̀ yẹn ẹni tí ò rí sẹ́ a ẹni tí ó ràn lọ́wọ́ àbí bẹ́ẹ̀ kọ́ ni làwọn náà bá dì bẹ́ẹ̀. sọ ẹni ó sì rí wọn bẹ̀rẹ̀ nasfat kọ̀ríbù ya kìnìún kan tún ya kìnìún kan tún ya lóríṣiríṣi eléyà ń bẹ nínú kíni mọ àṣìṣirọ́tún àjùnàbíyà ó lè jẹ́ pé wọ́n kírun ó lè jẹ́ pé wọ́n kírun àbí bẹ́ẹ̀ kọ́ ni almuhim láti wá jọ sunday ó lè jẹ́ pé òun èépa rẹ̀ almuhim láti wá dáwọ́ ti ọjọ́ sunday eléyìí ń jà ó lè jẹ́ pé nàkùsàbándé àti tìjáni àti kọ́dọ́rí àti mọ̀jẹ́dẹ́lí àti kárọ́dí ni wọ́n jọ pàdé papọ̀ almuhim débi gbogbo adáńsọ láìláìláìlá ó ti tó àbí ẹ̀kọ́ ni tó eléyìí ẹ̀bẹ̀ nu mọ̀ àṣírátún. أجنبية إن بنين مؤثرات أجنبية eléyìí ó bí ọ̀pọ̀lọpọ̀ àdádálẹ̀ gbogbo orú àwọn tẹ̀blé àwọn náà ń bẹ nínú mu'assiratun ajnabiyya wọ́n ń bẹ nínú mu'assiratun ajnabiyya nítorí pé àwọn ń tán dálẹ̀ wọ́n máa gbé ìlú àwọn ó ní ògo láyé john nínú history India ó ní ògo nínú history so ọ̀nà wo làwọn gbà táwọn náà tó fi di pé àwọn lóko ńlọbi Ahmadiyya ńlọbi tablig ńlọbi gbogbo tó bá ti agbọn India yẹn jáde so létò ti jẹ́ pé tablig yẹn àrò mẹ́rin sufi oríṣi mẹ́rin ńlọpapọ̀ tó di tablig sòfíà oríṣi mẹ́rin lọ papọ̀ tó ti tẹ̀blík lẹ́yìn náà nu tẹ̀blík àwọn náà òfin kankan yàtọ̀ sí nọ́sfàtì àti kọ̀ríbù àti tìjábà torí pé ní ìsìtì ọba gbé àkídà pé ọlọ́run bẹ gbogbo àyè wa marhaba tí ọba ti bá àkídà pé ọlọ́run bẹ fọ́kọ̀ sábẹ́ ìsàmà wá ti hì bá inú nà nkálkìhì àkídà alùsùnà ìjàmà marhaba àwọn ẹ̀kọ́ ni tí ọba ti gbé àkídà pé tọ́ ìwọ́n ti ọlọ́run gbogbo ní alukiyama ni o tó dáná o àkídà àwọn mọ̀tẹ́lẹ́lá marhaba tẹ̀bílíkì kan sọ fún akókò ọ̀dà èyí ni ọ̀dà tí wọ́n sọ fún akókò ọ̀dà abadan torí ẹ̀ ló fi jẹ́ pé mi màdúrà tihim ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ tawhid nínú àbúrò àwọn tẹ̀bílíkì nù ọ̀gbọ́dọ̀ sọ̀rọ̀ tawhid láàrin wọn tí wọ́n sọ pé tawhid yóò fọ́rẹ̀ tawhid máa ń yí àwọn èèyàn ni ẹ dákun kí ni gbogbo ànábì mú wa kí ni gbogbo ànábì mú wa tawhid wa laqad ba'athna واجتنبوا الطاغوت الشيخ الألباني رحمه الله wọ́n ní tẹ́lẹ̀ àwọn ọ̀mọ́ wọn wọ́n láwọn ọ̀mọ́ wọn dáadáa àmọ́ ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ọmọ Saudi kan àtọ̀gá àwọn tẹ̀blígì ayé ìgbà yẹn wọ́n jọ ń wọ́n jọ ń fọ̀rọ̀ wérọ̀ ó ní pàtàkì yíyáná lánàá pé wọ́n mọ kankan nípa tọ̀hídì wọ́n ti kó ìrora kẹ́nìkan sọ̀rọ̀ tọ̀hídì fún wa ilé tó jẹ́ pé Sheikh Al-Albani ni láti jọ tán ti bẹ̀rẹ̀ títí dò ní ààrí ẹ̀sìn Islam kan tó ṣe kí wọ́n rí kọ́yàn balùwọ̀n tó hàl aláìmọ̀kan lásán ni wọ́n. pẹ̀lú àìmọ̀kan ẹ̀dá kùn tá a lè ṣẹ̀sìn Islam àlè tẹ̀sí islam wọ́n á ní ẹ máa bọ̀ ìwọ wá jáde ọlọ́jọ́ mẹ́ta ìwọ máa bọ̀ wá jáde ológójì ọjọ́ ìwọ máa bọ̀ wá jáde olóṣù mẹ́ta wọ́n ọmọ nǹkan kan fa àwọn tó bá ti wá ti wá ti àwọn yẹn eh, akarakala ẹ bá àwọn yẹn sọ̀rọ̀ ìwọ máa wọ pé orí rẹ òsì kankan nù ẹ̀ náà wọ́n bá ẹgbẹ́ tù sè ayájọ́mà ayọ̀ alahbab salamu alaykum ayọ̀ alahbab kí ló sọ bákìrì ṣe é láyọ̀ ọ̀sẹ̀ nítorí òní tó le sọ o lè sọ wọn wá lé ọkọ di mẹkáníkì ẹ tó ń ti rọra ń jẹun wọn lé ọkọ di káfíńtà rẹ tó ń ti rọra ń jẹun kú tí bàbá rẹ rán wa ìwọ náà kọ jáde ológójì ọjọ́ àwọn yàrá apéèlì ẹ. àwa ni ọ̀jáde ìjáde irú èwò tó ìjáde irú ọ̀yùn ni sàábé ń ṣe sàábé ń jáde ni láti lọ jagun fi sabilillah lọ́dọ̀ tẹ̀bílẹ́kì fún wa kò sí jihad jihad tó wà ní ìsìn oníkẹ́ máa pa lọ́wọ́jú àwọn èèyàn kẹ́ máa sọ̀tàn. ṣé jihad nìyẹn ṣé jihad nìyẹn tètè jáde nìyẹn ìwọ náà má tẹ̀lé wọn pa bídíà yẹn o kọ́ akọ jáde ọlọ́jọ́ mẹ́ta mímọ asirati nàjùnàbíyà eléyìí ń bẹ́nu tí wọ́n kóra wọn ni nítorí pé nínú àwọn ẹ̀sìn àwọn míì ni wọ́n máa dájọ́ àwọn fúnra àwọn olórí olórí tọ́kì olórí ìjọ olórí kìnìún yóò máa ṣòfin bó ṣe fẹ́ ni nínú ẹ̀sìn Islam ta ló lè ṣòfin bó ṣe fẹ́ ìnìyàn kókòrò ìlà lòlá ta ló mi dájọ́ Allah tó àmọ́ lọ́dọ̀ tiwọn ìjọ mẹ́ta wà ogójì ọjọ́ wà oṣù mẹ́ta wà tẹ́ bá béèrè ńbolo tiwa wọn àní ẹ ike ètò ni ó tún wá àwọn sàábẹ̀ kan wọn á ṣe kíní sàábẹ̀ wò ńbolo anábì sọ pé kọjáde ọjọ́ mẹ́ta ńbolo anábì sọ pé kọjáde ogójì ọjọ́ ńbolo anábì sọ pé kọjáde oṣù mẹ́ta ọ̀dà tó bá jáde ogójì ọjọ́ ogójì ọkàn kí ló sọ ogójì ọjọ́ ogójì ọkàn kí ló mú ọ. wọ́n kàn máa tẹ́ra rẹ jẹ́ ẹ̀sìn wàláhi wàláhi ó sera rẹ̀ ẹni tó bá kọ̀ láti gba ìsìn islam látọ̀dọ̀ anabi sallallahu alayhi wa sallam tí lọ gbà lọ́dọ̀ ẹlòmíì ó sera rẹ̀ burúkú ọ̀rọ̀ asọ́nà má lọ́dọ̀ anabi muhammed sallallahu alayhi wa sallam ó fi wájẹ́ pé bomi lọ́ọ́ máa wà lọ. torí délé adáda lẹ gbogbo ilé yẹn lẹ́yìn náà wọ́n ti sọ pé dandan tàlímù tàwọn gbọ́dọ̀ jẹ́jọ́ alamisi dandan tó bá jẹ́jọ́ làrúbá ó fi kí ló dé tó gbọ́dọ̀ jẹ́jọ́ alamisi wọn á ní sàbí kan kìíní sàbí kan náà kan kan kan tá a ní sàbí náà àwọn ò rí pé anẹ́bí o <laughs> so nítorí di eléyìí báyìí ẹni tó bá fẹ́ràn ara rẹ̀ kó tẹ̀lé súnà kó má sara rẹ̀ jẹ tọ́ ọ̀nà táwa fi lè bọ́ lọ́wọ́ eléyìí ni ká gbà kíkí gbogbo òkótó gbogbo òdodo ìbẹnu tọ́lọ̀ fìrà nàbí sallallahu alaihi wasallam àbùkátà láti lọ gba bàtà wa lọ́dọ̀ kèfèrí kan àbùkátà láti lọ gba guidance lọ́dọ̀ kèfèrí kan èyí tí ń bẹ ní òsì islam wa ti dé kí ni òtítọ́ òtítọ́ wa torí délé àbùkátà láti máa wá òdodo yẹn lọ síbòmí òótọ́ tí ń bẹ lọ́dọ̀ wa ti tó wa tòtá bá ti ṣe bẹ́ẹ̀ ó rí i pé tọba kúrò níbi tọba lọ sí ìkangun ayé àwọn ẹlòmíín náà ó rí i pé bí wọn náà ṣe ṣẹ̀sìn islam làwọn náà ṣe nítorí pé kí ni kálukú wọ òdodo lọ́nu kìjáàb wa sunnah alkijáàb wa sunnah. sọ ilé ìjẹ́bù ti jẹ́ so eléyìí la fi lè borí àwọn nǹkan tí máa ń tò dé bọ̀ kò sí bẹ́ẹ̀ nu yẹn ti lè dùn tó tí wọ́n á sọ pé tó ń gbé wá da á sọ pé ẹ wò ó sọ́wọ́ àná alukur'an ọwọ́ àmbẹ̀ alihamudulilayi kur'an làwọn tẹ̀lé sọ́wọ́ àná sunna ọwọ́ àmbẹ̀ sunna làwọn tẹ̀lé so àwọn akẹ́kọ̀ọ́ kan á gbé nǹkan kan wá gbé hàn nítorí pé ẹ àti àlè kọ fún because bàbá yẹn èèyàn pàtàkì pàtàkì pàtàkì báwo bí èèyàn bá pàtàkì alukur'an ni pàtàkì jù lọ lọ́dọ̀ wa bí yẹn bá pàtàkì súnà nàbì sallallahu alaihi wasallam ó ṣe kí ni wọ́n pàtàkì jùlọ lọ́dọ̀ wa. a gbogbo àwọn pàtàkì pàtàkì wọ́n ń ṣe kínní yẹn bó lẹ́sẹ̀ wá fẹ́ sọ pé kínní kò sí pàtàkì ju kíkọ́ tẹ̀lé tọ́lọ̀ àti kọ́ tẹ̀lé ti anabi wa Muhammad sallallahu alaihi wasallam. wọ́n ti sọ́jọ́ ọ̀nà kẹta àwọn èèyàn tẹ̀lé láyé ó ra àwọn èèyàn ńláńlá ń bẹ̀ náà ni. àbí òye wa sọ àmọ́ àwọn tí ń tẹ̀lé ta anabi sallallahu alaihi wasallam lórí wọn lórí wọn kọjá masakin kò burú kò burú wallahi kò burú sọ nítorí pé ìjẹ́ni pàtàkì láyé kò sọ yẹn dẹ́ni pàtàkì lọ́rùn tó ló fi jẹ́ pé ẹ̀jẹ̀ amójútó tọ́lọ̀. lẹ́yìn eléyìí nínú àwọn sábàbí wọn náà ní kí èèyàn máa fi ọpọlọ bọnú àwọn nǹkan tó jẹ́ ti ṣẹ̀ríà kọjá pọpọlọ lẹ́yìn ọmọ lò ibi tí wọ́n ti máa sọ pé qala Allahu qala rasulu kẹ́yìn ni àbọ̀tẹ̀ ah, eh, tábà tún wò gan náà lọ́jíkálì á rí i pé kíní yẹn bẹ́ẹ̀ ṣe wí kọ́lọ̀ àà lọ́jíkálì báwo. torí sábà ti sọ pé lọ́nṣọ ànábì sọ kálá ọ̀nà wo làwọn akẹ́kọ̀ọ́ ti gbọ́ ọ̀rọ̀ ilé ẹ̀rí pọ̀pọ̀lọpọ̀ nǹkan náà ti ṣẹlẹ̀ láàrin wa làákàyè làákàyè náà ni nígbà tẹ́yìn bá ní ọ̀gẹ́ni yọ̀ọ̀dà ẹnìkan wà gbé torí pé òun dàgbà pé èmi ò sì rí tó burú bẹ̀ náà kẹ́yìn o tó máa Ah, ah, ẹ dákun bàbá sábà ń sọ̀rọ̀ ọlọ àpọ ẹ ní làákàyè Ọlọ́run sàlékún làákàyè fún gbogbo wa ṣùgbọ́n sábà ń sọ̀rọ̀ ọlọ qala Allahu wa qala rasuluhu ńlọjà ń bẹ. tọ kéèyàn ọmọ wa jẹni tí ó máa fẹ́ tètè pẹ́ láti sọ̀rọ̀ tọ́rọ̀ bá ti jọ̀rọ̀ ṣẹ̀ríà torí pé gbogbo títètè bẹ́yùn ìpadà ajá sí kéèyàn ṣubú fìdí jálẹ̀ ni ìrẹ́ ló jẹ́ pé tó ọ̀ bá ti mọ̀ nípa òfin ọlọ́run pa ẹnu ẹ̀ mọ́ tó bá ti pé ọpọlọ ọpọlọ ọpọlọ náà lọ́mọ fi ṣe nǹkan fílẹ̀ gáálè ọ̀dà àdàdà lẹ̀lẹ̀ èyí tó pọ̀ jù nù àdàdà lẹ̀ ọ̀tẹ̀lẹ̀ tó nítorí délé fasalu ahla dhikri in kuntum la ta'lamun ẹ máa bí àwọn tó mọ̀ sẹ́yìn bá jẹ́ ni tí ó mọ̀ tó pẹ̀lú eléyìí ààbọ̀ lọ́wọ́ eléyìí báyìí gẹ́gẹ́ bí àwọn tó jẹ́ pé làákàyè làwọn lò ìgbà tí wọ́n gbọ́ pé téèyàn bá dénú sáré yọ jẹ àwọn tí wọ́n tẹ tí wọ́n tí wọ́n ò ṣe tọ́lọ́ ńláyé ìbẹ̀rẹ̀ àti bẹ́ẹ̀nbẹ́ fáwọn tó ṣe tọ́lọ́ ńláyé àwọn kan wá fi lákàrọ̀ pé ẹ dákun ẹ máa pààrọ̀ fún wa ẹ dákun torí tọ́lọ́ ẹ máa pààrọ̀ fún wa pé ah irọ́ wo wípé àìmọye sáré làwọn ti wú táwọn ò rí kí náà máa dún bẹ́ẹ̀ àìmọye sáré làwọn wú táwọn ò rí kíbi òtútù ní ní ní kẹ́ni tí bẹ́ẹ̀ ń gbádùn ẹ wá sọ pé ẹ kò sí tọ́jọ́ bẹ́ẹ̀ yẹn dẹ̀rùn pé làákàyè lásán nù lèyìn ọba di pé ń takò tí kìíní pé ń takò tó lọ́wọ́ ọba wa. ànábì sallallahu alaihi wasallam ó ní ẹ pàjá nígbà tó yá ó ní ẹ àwọn ajá sílẹ̀ mọ́ pa wọn àyàfi ajá dúdú. àwọn sàbẹ̀ wọn ni kí ni ìyàtọ̀ dúdú àti funfun. nígbà tí wọn gbogbo wọn ànábì ni al-aswadul bahimu shaytan ajá dúdú kirikiri èṣù ni. ìwọ wa sọ pé à ẹ ti ẹ̀gbọ́n nǹkan tí yorùbá fẹ́ lò lákàá irọ́ they are all dogs àtọ́kù ah, bẹ́ẹ̀ ni lakin hadha shaitan ìsúlélẹ̀ tálókè bẹ́ẹ̀ ar-rasul sallallahu alayhi wa sallam sọ̀rọ̀ yẹ kí n tún wá gbé làákà ìwà kí wàá máa sọ pé kìnnì kan anabi sallallahu alayhi wa sallam sọ pé ẹni tí máa mú mi nínú sèhábì zahabi wal fidda innama yujarjiru fi batnihi nara gbogbo ẹni tí máa ń fi abọ́ góòlù àbí abọ́ fàdákà tí máa fi mú mi iná ní sí ẹrù mi lèmi kẹ́nìkan ọmọ bá mi sọ wípé à èyí mú làákà yìí lọ sí ìdí tí sẹ̀rí àbá mú wa tí làákà yìí rẹ bá takò ó fẹ̀sùn kan làákà yìí rẹ ni pé ò jiná tó gbọ́dọ̀ ń gbọ́kọ̀ gbà nábì gbọ́. ọlọ́run bá sọ pé alladhina ya'kuluna riba la alladhina ya'kuluna amwala al-yatama innama innal ladhina ya'kuluna amwala al-yatama innama ya'kuluna fi butunihim nara. dájúdájú àwọn tí ń jẹ́ owó ọmọ òrukàn iná ni wọ́n ń jẹ sí lára wọn wọ́n á ní owó mahmudu lèmi ń jẹ o kìí iná lèmi ń jẹ sínú kí ló ń jẹ sínú iná èyàn kí jẹ no ọpọlọ iná báwo jẹ yìí ọmọ wa pè iná ẹ ọ̀gbọ́n ọlọ́run ló pè iná ìgbà tó lọ ti pè iná tó parí anabi sọlọ wa sọlọ sọ pé tó bá ti tọyọ kókó tẹ rẹ inú náà ló ti gbẹ̀san rẹ ẹnìkan á gbé àtòkòtò ah, lásán tòkòtò àpòpọ̀ it's common thing nǹkan lásán kan wá pé torí rẹ ní oṣù àlọ́ wọ̀ ná tọ́lọ̀ bá fẹ́ fi ọtí ná nítorí eléyìí àbí òye wa èèyàn gbọ́dọ̀ múlaka rẹ lọ bẹ pé á ah, nínú gbogbo ọ̀rọ̀ tó wà lẹ́yìn ṣé ẹ abẹ́ nǹkan bẹ tòkòtò nìkan wọ́n wà àà ah, èèyàn gbọ́dọ̀ múlaka rẹ lọ sídìí tí sẹ̀rí àbá mu akófitako èèyàn mú làákàyè rẹ̀ lọ sí ìdí rẹ̀ ni láti fi gbọ́ ó sì gbọ́ yé ó sì fi ṣiṣẹ́. nà bákan náà nínú nǹkan tí máa fà dáadáa lẹ́ẹ̀lẹ́ karùn-ún òun náà ni àìmọ̀kan nípa ẹ̀sìn kéèyàn ọmọ nípa ẹ̀sìn ẹ̀sìn yẹn ó dàbí àpáta ni àpáta ńlá ètò ti rí pé tó bá déwájú rẹ̀ àyàfi kọ́ ya gbà yí pé o ò lè sí kúrò láyé rẹ̀ èèyàn gbọ́dọ̀ nímọ̀ nípa ẹ̀sìn gbogbo ẹni tó bá fẹ́ fẹ́sìn yóò nímọ̀ nípa rẹ̀ ẹni tó bá nímọ̀ nípa ẹ̀sìn kò sí bó tilẹ̀ pàápàá jùlọ èdè lárúbáwá èèyàn gbọ́dọ̀ mọ̀ nípa èdè lárúbáwá àyè mọ̀ nípa èdè lárúbáwá ó mú káwọn èèyàn dá dáadáa lẹ̀ pípọ̀ lẹ̀ ó mú kí wọ́n dá dáadáa lẹ̀ pípọ̀ lẹ̀ torí délé ẹ ká kọ́ èdè lárúbáwá ẹ wọ̀run pípé lásán látàrí àgbédè lárúbáwá tí wọ́n bá fẹ́ ka ibi tí àti ṣẹlẹ̀ nù ọ̀run pípé èèyàn rí pọ̀ oríṣi tí wọ́n gan wí kò ní ìtumọ̀ Allahu Akbar tó àmọ́gbà tí òkúkú de lárúbáwá kò ní mọ̀ bóun pọ́ǹbù ní bí òun pọ́ǹbù ẹ́ kí ni wọ́n náà wí ẹ̀rí nǹkan kan náà ni yóò tún máa jiyàn pé nǹkan kan náà làwọn kí ni nǹkan kan náà ń bẹ̀ yẹn torí ẹ̀ èèyàn gbọ́dọ̀ mọ̀ nípa òfin ṣẹ̀ríà ó sì gbìyànjú láti mèdè lárúbáwá eléyìí túmọ̀ sí wípé ká ṣe agbára láti máa kọ́ ẹ̀kọ́ ẹ i pé ọ̀pọ̀lọpọ̀ nínú wa ní ti àfàtúkọ wálẹ̀ gbèsè ayé wálẹ̀ àfin kankan lẹ́nu gbèsè ayé wa èyí kálukú ọmọ pìtàn rẹ̀ lọ́jọ́ wájú bíbí ọdún báyìí mo fi lọ kẹ́kọ̀ọ́ mi báyìí ìyá ọdún báyìí mo fi kọ́ nǹkan báyìí nípa kíni sẹ́wọ̀n kí nǹkan lé ayé náà àbí bẹ́ẹ̀ ni ó di chief engineer ó di chief doctor ó fẹ́ di gbá ó fẹ́ dà wá àbí fẹ́ dá ṣebí nǹkan tá a fẹ́ dà nìyẹn gbogbo eléyẹn tó bá fi páyọ̀ lọ́n tó fi ṣe tọ́lọ́ ní òjò wúlò fún ọ lọ́la kìyàmà pọ̀tí nǹkan kan bẹ tó ti kó oríṣẹ́ oríṣẹ́ kíní yàrá máa bá ọ lọ ní láéláé ó fi jẹ́ ní pàtàkì níwájú ọlọ́run ó fi jẹ́ ní pàtàkì nídìí ẹ̀sìn ọlọ́run ọba òun náà ní kọ́ ọmọ nípa kíni kọ́ ọmọ nípa ẹ̀sìn ọlọ́run torí ìdílé ẹja gbìyànjú nípa eléyẹn láṣẹ kẹfà gbìyànjú à ń gbìyànjú lọ́pọ̀lọpọ̀ kò tẹ́jà tún fi kúnyànjú wa ká wá ìmọ̀ nípa ẹ̀sìn wa lódodo pé ọdún mẹ́rin péré àbọ̀dún márùn péré bí wọ́n ṣe ń ru lórí báyìí kó fi kọ́ ọ̀mà kí ìmọ̀ rẹ kó pọ̀ nípa ẹ̀sìn ọlọ́run torí tí wọn náà bá débi kan lọ́la ẹnìkan ní yóò tún jẹ nínú ẹ̀sìn ọlọ́run ọba gbogbo tí wọ́n bá sọ tó wá lóko àwọn abẹ́rẹ́ pé tó wá yókò ọ̀rọ̀ mẹ́wàá wọn fẹ́ sọ wọn sọ di mẹ́ta pé <laughs> ọmọ olè ẹmẹ́rìí wa tọ̀ ìgbà tí wọ́n bá ti pèsè ọlọ́run rí pé òye ọ àfáàsá ni àsìkò ti tó. bákan náà nínú nǹkan tí máa ń fa àdádálẹ̀ òun náà ní kí wọ́n máa tẹ̀lé fẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àdádálẹ̀ tẹ̀lé ìfẹ́nu ló bì ìfẹ́nu ló bì gẹ́gẹ́ bí àfa adamu rahimahullah wọ́n sọ ìtàn wípé bó wọ́n ti dá lásàlá tulẹ̀ lókun wọ́n ní àfa àtọkọ́kọ́ á lásàlá tulẹ̀ ìtàn wọn ti fáwọn obìnrin àwọn àfa takò ní ìwòlẹ́ tó gbé dé ìkíní kan ọba ni ọba kó àwọn àfa jọ pé ọ̀nà mélòó lẹ kó fi ṣẹ̀rí àti wọn lọ́nà márùn ni ọ̀dọ́ ẹ máa sọ kí máa gbọ́ ọ̀nà wájú mando mustahab makruh makruh mubah haram onímọ̀lẹ́ ti pé wájú ọlọ́run àyàn mustahab ńkọ́ ọ̀nà ìtọ́rọ̀ ọba fẹ́ pé àtàwọn àfa fẹ́ kí wọ́n lè mi ọ̀nà àfa náà ni pé èmi fẹ́ ilé yìí <laughs> pé nígbà tí mi ti fẹ́ àsàlátù yìí o àti pé ẹ fi bọ́nu mùsàhàbì tó láì mọ̀ pé sọlánì <laughs> mùsàhàbì àfa àwòlọ́fẹ̀ àfa àwòlọ́fẹ̀ kì lọ́fẹ̀ tì mí mùsàhàbì yẹn ni pé ọlọ́run bá nífẹ̀ẹ́ ọlọ́run bá nífẹ̀ẹ́ sí ìwọ alọ́lọ́ àmọ́ ńgbà tó yẹ pé kò sí ọmọ pọ̀ tó àwọn afa náà kò kò kúkú mọ̀ òfin ṣẹ̀ríà nígbà tí wọ́n bá túmọ̀ mustahabi ní táwọn afa fẹ́ wọ́n bá ní a ṣé aláìmọ̀kan wa lè wí pé afa ní èmi fẹ́ eléyìí ẹ kí bọ́nu sọ́ọ̀fù mustahabi. tẹ̀lé túmọ̀ sí pé títẹ̀lé fẹ́ nu a máa mú kí wọ́n dá bíbí alẹ̀ bákan náà nínú kẹtí máa dé kí wọ́n dá dáadáa lẹ̀ lẹ̀ dáadáa lẹ̀ fi máa pọ̀ òun náà ní káwọn afọ dákẹ́ kò rí báwọn èèyàn ń ṣe bídíà fún sí dákẹ́ ẹ fẹ́ àwọn èèyàn lẹ̀ kó wọ́n ṣe wọ́n ṣe wọ́n ṣe wọ́n lọ́ọ́ ló ṣe dájú áá tọ́ ẹ̀rí pé bídíà ọmọ pọ̀ bídíà ọmọ pọ̀ nítorí tí wọ́n bá ti fẹ́ kọ́ fẹ́ tọ́ ọmọ ju àfa alágbádá lọ ni àwọn èyí tó kó ti níyàn ọ̀dà tí ìbá ti karamba ni wọ́n pọ̀ dànù tó ni wọ́n bá bẹ̀rẹ̀ sí gbẹnu lọ wọ́n bá bẹ̀rẹ̀ sí panu mọ́ àwọn afa ńlá lọ sọ púpọ̀ dà ìwọ nìkan lọ wá rí púpọ̀ dà tó táwọn afa tó yẹ kí wọ́n púpọ̀ dà tí wọ́n bá ti sọ̀rọ̀ àdádálẹ̀ ọmọ pọ̀ àdádálẹ̀ ọmọ pọ̀ torí délé tí wọ́n bá jẹ́ àfa má ṣe dákẹ́ tọ́ bá rà àdádálẹ̀ kọ́ lọ́nà tọ́ da. kọ́ lọ́nà tó dà torí pé tí wọ́n bá kọ̀ ó rí pẹ́lú mi tó fẹ́ ṣe kò ní ṣe afa ti sọ pé kí ni yà ọ̀dà wàhálà bákan náà nínú tí máa jẹ́ kí àdáda lè ọ̀pọ̀ sábàbí rẹ̀ òun náà ni pé kárí pé àwọn afa gángan àwọn gángan ìní lẹ̀ gbọ́ pọ̀lọpọ̀ òun náà torí de ilé báyìí ẹnikẹ́ni kan máa sọ pé kí ni yóò da torí súnà pọ̀ lóríṣiríṣi ẹ̀hẹ́ àmọ́ bídíà ń kọ́ oríṣi kan náà ni bídíà lẹ́yìn ṣe tó ń torí de ilé báyìí bákan náà nínú tí máa ń fa àdádálẹ̀ onáníkárí ìjọba kọ́ máa kí àdádálẹ̀ lẹ́yìn nígbà tí ìjọba bá ti ń gbè lẹ́yìn àdádálẹ̀ ẹ̀ gbóhùn ìjọba kí gbogbo yẹn ó dún tọ́rí kọ́ ju kún odò ń súnà lọ abẹ́yẹn ọmọ bẹ́ẹ̀ lọ́pọ̀lọpọ̀ lílé ó wu ìjọba pé kẹ́ ẹ máa kírun ju kẹ́ ẹ máa kírun ju kẹ́ ẹ máa kírun lọ lọ́pọ̀lọpọ̀ lólé ayé ó wu ìjọba pé kí gbogbo èèyàn yọ̀ dára ju kí wọ́n jẹ́ lẹ́sìn lọ lọ́pọ̀lọpọ̀ lólé ayé ó tẹ̀sìn máa jẹ́ èèyàn pọ́n ẹ̀sìn máa jẹ́ kéèyàn ṣe tọ́tọ́ ẹ̀sìn máa jẹ́ kéèyàn kọ ìyà tó ṣùgbọ́n téèyàn bá ti jẹ́ níjọ́ pé mọ́tíláṣí lásán máa jókòó àsọpẹ́ ní ọ̀rá tẹ̀lé súnú orí rẹ̀ dàrú o so amẹ́ni tí wọ́n á tẹ̀lé súnú orí tí ó pè púpọ̀ yóò máa wá ìtọ́ rẹ̀ yóò sì máa pa àwọn èèyàn lọ sí ìdí tọ́da torí délé ẹni pé lọ́pọ̀lọpọ̀ lulẹ̀ ayé ìjọba gbé lẹ́yìn kẹsì mọ̀lódì ó gbé lẹ́yìn kẹsì ọdún hijira ó gbé lẹ́yìn ó gbé lẹ́yìn ó gbé lẹ́yìn gbogbo orú àwọn kan wọ̀nyẹn wọ́n gbé lẹ́yìn pé wọ́n ti mọ́tíláṣí lẹ̀fẹ́ ni tí ó ṣe síkìrì tayọ̀ fún ti mọ́tíláṣí lẹ̀fẹ́ ni tí ó ṣe dánilẹ́kọ̀ọ́ lọ́pọ̀lọpọ̀ lulẹ̀ ayé bẹ́ẹ̀ ni nítorí pé kíni wọn ò fẹ́ kí súnà tàkà àmọ́ òun wọn kí bíbí ọ̀pọ̀ gbogbo gbogbo ẹ̀ ọ̀nà tá a fi lè borí àdádálẹ̀ àbí ká dínkù torí pé ẹ̀sìn Islam wá láti pa gbogbo bàjẹ́ rẹ tó bá ṣe ṣe tí ò bá sì ṣe ṣe kó dínkù débi bá kókò tiẹ̀ sí òun náà ni pé gbogbo wa pátá ká padà sí de kitabullah ká padà sí de sunna anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ala fahmi salafina salih subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu jazakumullahu khairan àdúgbò gan lọ́wọ́ àwọn ìsáàdùà àtọ́lọ́mùbá kí ọlọ́run kó bá lé wọn kó nínú ìmọ̀ àti um, báyìí bákan náà ni àtọ́lọ́mùbá kí ọlọ́run kó ṣe èyí tó bá náà tó bá sọ ìní nǹkan tó bá ṣe nǹkan wa láǹfààní láyé bí àti ní ọjọ́ ìgbìdà òkè àmà um, láì nígbà lásìkò àtàbá ní kwẹ́sàn láàrin àwọn ọkùnrin ẹjọ́ ẹ̀ka náà wà sókè kásáré kàǹtórí àsìkò àtàbá wà látọ̀dọ̀ àwọn obìnrin um, bóyá kí àmì lọ́dọ̀ wọn àbẹ́ tó bá dẹ̀ máa kọ́ kókó síwájú nọ́mbà one two three four five six seven eight nine so a máa pé pr kan wá fún wa ní àwọn information tó wà. now okay number one number one number one number one.